sallallahu alayhi wa sallam abẹ́lọ́hún kọ́lọ́hún kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì àti gbogbo mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run wa bó ti tọ́ àti bí ó ti yẹ títí di ọjọ́ ẹ̀san ní òní pẹ̀lú ògo ọlọ́run a ka ẹlẹ́ẹ̀kẹta nínú tírà tí a ti ń kà Jamiu wal ulumi wal hikam. للحافظ ابن, ابن رجب الحنبلي رحمه الله رحمة واسعة قال عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج بيت الله وصوم رمضان رواه البخاري ومسلم حديث إني حديث ولك تاني ترى جامع العلوم والحكم صحابي تقبى حديث يولد وجشن لا محمد صلى الله عليه وسلم òun náà ni abu abdulrahman baba abdulrahman tí orúkọ rẹ̀ ń jẹ́ abdullahi ọmọ umar yẹni pé abdullahi bin umar uh, sahabi jalil ọ̀kan lára àwọn ọmọ kéékèèké lára àwọn ọ̀dọ́ sahabi òun náà ni abdullahi bin umar wa radiyallahu ta'ala uh, anhu lára àwọn tí ó sì gba hadith tó wá látọ̀dọ̀ nabi sallallahu lẹ́yìn Abu Hurairah radiyallahu ta'ala anhu àti ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha Abdullahi ibn Umar ọ̀nà wà lára àwọn tí wọ́n gba hadithu tó pọ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lára hadithu rẹ̀ tó gbà wá ọ̀nà ni hadithu eléyìí ó ní wípé sami'tu wípé òun gbọ́ òun gbọ́ láti ẹnu òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ báyìí wípé bóni al-islamu ala khamsin ẹ̀sìn islam orí orígun márùn-ún òun náà ló dúró lé lórí àkọ́kọ́ nu orígun márùn-ún òun náà ni shahadatu an la ilaha illallah ìdí pé ìjẹ́rìí wípé kò sí ẹnìkankan tí a jọ́sìn fún lódodo àyàfi ọlọ́run ọba wa anna muhammadan abduhu wa rasuluhu àti pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni bákan náà òjíṣẹ́ ọlọ́run ọba sì ni orígun ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìkọ́mi sọ́lá ìmọ̀ gbé irun dúró orígun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìta ìzàká mímọ̀ yọ zàká orígun ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni hajj bayti lahil haram mímọ̀ lọ sí ilé ọlọ́run láti lọ ṣe hajj ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni sọ́mi ramadan àti àwẹ̀ ramadan nínú hadith eléyìí bukhari àti mùsùlùmí wọ́n gbà wá nínú hadith míì ramadan ni ẹlẹ́ẹ̀kẹrin tí hajj bẹ́tẹ̀ láìlẹ̀ haram yóò máa jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ ìtumọ̀ hadith yìí ní ṣókí ònù bákan náà àlàyé lórí rẹ̀ òní wípé tá a bá gbé láti gbólóhùn abdullahi bin umar tó sọ pé ní sẹmẹ́ẹ̀tù àwọn àfáàwà oní hadith gẹ́gẹ́ bí a ti sọ nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ mímọ kàtírà yìí wípé lára mu'jiza ìní pé lára ìkẹ́ àti àánú rẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún ìjọ yìí ni pé ó fi ọwọ́ rẹ̀ sọ̀yà nínú àlùkùránì wípé ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́run ní àwa la sọ ìrántí kalẹ̀ àwa gangan náà sì ni ọlọ́tún fẹ́ pé ni a mójútó eh, sísọ rẹ̀ sísọ àdìkìrì dìkìrọ̀ nù áyà yìí ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ làwọn àfa fún àwọn àmì sọ pé ní dìkìrọ̀ nínú áyà yìí ìtumọ̀ ẹ̀ ni pé ní Islam pé ní àwa la sọ ẹ̀sìn Islam kalẹ̀ àwa náà sì ni àfọwọ́sọ̀yà yìí pé pẹ̀lú ògo ọlọ́run ọba àá sọ ẹ̀sìn náà kó níbi gbogbo nǹkan tí ń jẹ́ àléébù kó níbi gbogbo nǹkan tí ń jẹ́ ààyè àwọn àmì ní àdékìrọ̀ àyà yìí ìtumọ̀ ní pé ní àwa ọlọ́run la sọ àlùkùránì kalẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam a sì sọ àlùkùránì náà ní kó nǹkan kan ọwọ́ bàjẹ́ kankan ò ní wọ̀ àwọn àmì ní wípé àdékìrọ̀ níbí ìtumọ̀ náà ní àsúnà ní pé ìlànà òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bọ́lá wọn ti sọ àlùkùránì bẹ́ẹ̀ náà ló yẹ sọ ìlànà ọ̀jẹ́ ńlá muhammad náà kalẹ̀ ọlọ́sìn fọwọ́sọ àyà yìí pé ní òun ó sọ sunna anabi sallallahu alayhi wa sallam àwọn míì sọ míì tó yàtọ̀ sí eléyìí èyí tó fẹ́ẹ́ rinlẹ̀ jù ní pé gbogbo nǹkan tí a kà kalẹ̀ yìí pátápátá òun náà ni ó wọnú àdékìrọ̀ kọ́sí gbogbo náà ló ní òun ṣe pẹ̀lú ẹ̀sìn islam ọlọ́run ti fọwọ́sọ pé ní inna dina inda Allahi al-islam òun ló fọwọ́ ara ẹ̀ sọ àyẹ̀ pé ní ẹ̀sìn tó ń yọ́nú sí tóun sì ní gba míì lẹ́yìn lọ́wọ́ ẹ̀dá kàkà tó ń dá òun náà ní islam so látara sísọ ẹ̀sìn islam gbogbo ohun tí ó rọ̀ mọ́ ẹ̀sìn islam yálà alukuran ni yálà sunna ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbẹ́nà lọ́lọ́wọ́ bó sọ lápapọ̀ àwọn àwọn àfa aládìífì láyé anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ti máa yẹ pé ní nǹkan tá à padà ń pè ní sunna lónìí àbí hadith lónìí òun náà ni yálà nǹkan tá a nábì sọ lẹ́nu àbí nǹkan tó ṣe níṣẹ́ àbí èyí tó rí àwọn sàábì rẹ̀ tí wọ́n ṣe tí ó sì kọ̀ fún akẹ́kọ̀ọ́ má ṣe àìkọ̀ fún wọn pé kọ́ má ṣe òun ó ti sọ di súnà torí pé ànábì sallallahu alaihi wasallam kò ní dákẹ́ lórí ìbàjẹ́ láyé rẹ̀ wá ní àwọn sàbí tí wọ́n bá lù gbà wọ́n á máa lọ sí ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ànábì sallallahu alaihi wasallam èyí tó rẹ́gúlà ń bẹ tó yẹ pé ní àti màá yí pé níní gẹ́gẹ́ bí ìjókòó tó anú mọ́tálásí yìí náà àti pé láàrin magrebi sí ìṣàwá náà ní ìjókòó tá à ń jókòó ànábì náà ní èyí tó pẹ̀lú wọn ó sì ní àwọn àmì tó yẹ pé ní kò rẹ́gúlà tó bá ti rí wípé àǹfààní wà láti bá àwọn sàábí sọ̀rọ̀ yóò pè wọ́n jọ yóò yóò bá wọn sọ̀rọ̀ àbí bóyá kan ó lọ kí wọn lórí wípé ní wọ́n kójọ pọ̀ mẹ́ta ni mẹ́rin ni márùn ni àdúrà sọ̀rọ̀ yóò yóò bá wọn sọ̀rọ̀ ó ní abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ló sọ fún wa wípé kana rasulullah sallallahu alayhi wa sallam yatakhawwaluna bil maw'izati karahata as-sa'amata alayna pé anabi sallallahu alayhi wa sallam ọmọ ń kíyèsí wa tó bá ti rí wípé ní a wà ní ìṣesí kan tá a ti lè gbọ́ kéèyàn ṣe wá sí anabi sallallahu alayhi wa yóò kó àjọ yóò bá sọ̀rọ̀ ọlọ́run ọba so lára ọ̀nà táwọn àfáwà là kalẹ̀ táfi máa mọ ìyàtọ̀ láàrin hadithi tó lẹ àbí tí ò lẹ òní wípé ẹni tí ó gba hadithi wa yálà látọ̀dọ̀ anabi sallallahu ni àbí látọ̀dọ̀ àwọn tí wọ́n gba wa látọ̀dọ̀ nẹ́bí sọ̀lá sọ̀lá yìí ni pé àwọn táàbì àwọn táwọn sàábì kọ́ńkéwú táwọn abáfẹ́ gba àdìtì wa látọ̀dọ̀ àwọn sàábì ó ní bí wọ́n ṣe gba wa àwọn ọmọ akéwìtìwò tiwọn náà títí ó fi tó wa lónìí so lára rẹ̀ ni wípé ẹni tí ó gbọ́ tí ó gba àdìtì wa ó gbọ́dọ̀ ṣe àfitì àdìtì òun sí ọ̀kan lára àwọn ìtàn pè ní eh, eh, organs of sense gẹ́gẹ́ bí bóyá bóyá kéèyàn ó tọ́ọ̀chì ni àbí kó sáìtì ni àbí kó tẹ́sítì pẹ̀lú ọwọ́ àbí pẹ̀lú ahọ́n nǹkan tẹ́yọ́ sáà ní ìpè ní ó fíìlì rẹ̀ òun náà ni irú ẹ̀ ni Abdullahi bin sọ fún wa nísìnyí pé ní sẹ̀mẹ́ntù òun gbọ́ ni kì í ṣe pé nìkan ló gbọ́ látọ̀dọ̀ anamisa sallam tó ń sọ fún un rárá òun gbọ́ direct látọ̀dọ̀ látọ̀dọ̀ anamisa sallam tó sọ hadithu yìí so wọ́n lè sọ pé ní sẹ̀mìtù wọ́n sọ pé ní akhbarana pé ní ó fún wa nírò àbí wọ́n pé ní amarana ó pa wá láṣẹ àbí wọ́n pé ní ra'aynahu àárí báyìí ti ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn ọ̀nà wáyé làwọn afáàsì sọ tí wọ́n sì gbà fún wa so lónìí tó bá dáre wípé àwọn èèyàn yóò máa wá sọ pé bóyá àwọn ẹnìkan ló sọ wípé ní òun rò pé òun gbọ́ ni àbí ó ṣàfitì rẹ̀ sí àlá ojú oorun ni gbogbo àwọn eléyìí nínú Islam àwọn afáyé wọn yìí gbà wọlé so ìlàlà pátápátá kò sí nínú ọ̀nà tí àwọn fi ń gba ẹ̀sìn Islam wọlé so àlá lára àwọn nǹkan tó yẹ pé tó natural ni tó yẹ pé ní àdámọ́ ni ọmọ èdè ènìyàn tí èèyàn bá sùn so èèyàn ò rọrùn kéèyàn ò lálàá yorùbá náà sì mọ sọ wípé ní nǹkan tí èèyàn bá bá sùn lèèyàn mọ ń bá jí so nǹkan tí èèyàn bá bá sùn òun náà ni mo sábà rí lójú oorun àti wípé bóyá ó ṣe wàhálà ló fi sùn ó pọ́sibù kó ayé pé ní tó bá ń wà lójú oorun bí bóyá kó tó máa ṣe wàhálà àbí kó máa lálàpẹ́ nìkan ń lé wọn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so òun ló fà táwọn afáà sọ pé ní gbogbo tí ń jẹ́ àlá gbogbo níta bá wòye pé ní èèyàn lálàá ni kò sí ìṣe àlè mú ẹ̀sìn wa látara wípé ní àlálà kódà àwọn afáà sọ pé ní àlá sì ní àní gífẹ̀ ní pọ́tánsì kankan ìpè kéèyàn wá lálàá kó ti ah, kó ti àtàṣe pé ah, àlá tí mo láyé bóyá pọ́sítífù ni o àbí nẹ́gẹ́tífù ni o rárá kódà àfàsọ pé ní tí yẹn bá lálà èèyàn ò gbọ́dọ̀ wá lè bá ẹnìkan wípé àbá ẹ̀gbọ́n afá alágbájá láti mú lánìí so kò sínú sunna anabi sallallahu alaihi wa sallam kò sínú lànà àwọn sàábì rẹ̀ nǹkan táwọn sọ̀rọ̀ sọ́lọ́ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa tí yẹn bá lálà ni wípé ká ní pé èèyàn bá wà lójú oorun òyìn lálà tó dẹ́rù bá anabi sallallahu alaihi wa ni wípé ní kárọra yíhà padà wájú tàbá wà ní àlàáfíà ni ká chẹ́ǹjì àtàfi ẹni móòdì tàwa nígbà náà ká chẹ́ǹjì rẹ̀ so káàsì sí a'udhu billahi minash shaitani rajim lẹ́ẹ̀mẹ́ta sí abala àlàáfíà wa so káàsì bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ sọ akó níbi gbogbo tí ń jẹ́ aburú tába ti ṣe léyìí ó ti parí ká ní pé ìtinú yẹn máa ń dùn sí ni ìbàdàn sọ̀rọ̀ sáà tó kọ́ alẹ́ kọ́ bá sì ṣe náà pé ìtẹ́yìn ṣe ni pé èèyàn wà bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run nǹkan tí mo rí ìtinú mi sì dùn tó yẹ pé ní oore lọ́lọ́run fi hàn mí tó yẹ pé lóòótọ́ lóòótọ́ látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá lóore ọlọ́run fi jẹ́ kó tẹ̀ lọ́wọ́ tó bá wá tẹ̀mí lọ́wọ́ náà tá má ṣe lé oore ẹ̀dẹ́ fún mi má fi dá mi wọ ọlọ́run ọba tó kéèyàn tó máa bá ohun ẹ̀ lọ alábi tó kọ́ alẹ́ kọ́ wípé ní tó bá rọrùn kéèyàn yan náfìlà so kéèyàn yan náfìlà náfìlà téèyàn ó yàn kò ló ń kà ọ̀tí tó kéré jù téèyàn máa yan náfìlà náà ní pé rákà méjì nu rákà àkọ́kọ́ yìí ó ké fatiha yóò ṣèké kúlíyà yóò àlìkáfẹ́ rúnà rákà ẹlẹ́ẹ̀kejì fatiha yóò ṣèké kúlíwà pé èyàn á ké fatia raka mẹ́rin kólúwa fatia kan kólúwa aláwọ̀ mẹ́ta kólúwa aláwọ̀ mẹ́rin kólúwa aláwọ̀ márùn-ún gbogbo eléyìí kò sínú gbogbo hadith tó fẹsẹ̀ rìn látọ̀ tìdílẹ̀ anasọ̀rọ̀ sálàm kò dáná fílà fáwọn sàábì rẹ̀ rí so yíyún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàfin rẹ̀ dáadáa wípé gbogbo ọdún mẹ́ta ó lé lógún tánàbí fi pèpè tó fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó fi ń kọ́ àwọn sàábì rẹ̀ jẹ kò sọ fún wọn rí wípé lónìí o tẹ́bá ti délé o ẹ̀yàn náfìlà méjì àbí ẹ̀yàn náfìlà mẹ́ta rárá èyí tí ó máa ìtọ́ bá fẹ́ wá encourage ọ̀pẹ́ kẹ́yìn náà tọ́ka wí náà ni wípé ní àìní àlà nafsika ìkẹ́sílá ti sọ̀lá ẹ̀yìn náà ẹ̀ máa gbìyànjú kẹ́ ẹ máa kírun kẹ́sílá tó sọ̀lá tì ní èyí tẹ́ bí pípa bá ká rákà méjì ni o rákà mẹ́rin ni o rákà mẹ́fà ni o sọ̀lá sọ̀lá sáà kan wí raka méjì méjì méjì ìyẹn mọ̀sálámà raka méjì yóò mọ̀sálámà raka méjì yóò mọ̀sálámà ìtọ́lọ̀ bá ní kéèyàn ó lè yàn òun náà ni ìtọ́lọ̀ bá ti ní kéèyàn ó lè ké nínú alukurani ni kéde pé ní kóló aláwo mẹ́rin arín náà àwọn sálàfù náà àwọn tán ti lọ sápé ní wọn a máa fi odidi alukurani yàn náfìlà láàrin jọ mẹ́ta àwọn ẹgbẹ́ ní tí wọ́n fi odidi alukurani yàn náfìlà láàrin jọ méje ṣùgbọ́n lọ́ba sì fi ní kálukú ní agbára sí òun náà ni kì í wá ṣe ìwọ̀ kì í ṣe wọ̀ ní wípé kéèyàn yan náfìlà kó kíráka kan kó wá rìpíìtì kólúwàláwò lẹ́ẹ̀mẹ́ta àbí kó rìpíìtì ẹ̀ lẹ́ẹ̀márùn àbí kó rìpíìtì rẹ̀ níye ìgbà tọ́lọ̀ bá ní pé kípa rẹ̀ ó kà mọ́ kì í ṣe wọ̀ tóun náà bá fẹ́ fi ṣe yí pé lẹ́gbà tí lágbájá ọlọ́run ní kó wọn há kúránì sórí kúránì tó há sórí òun yóò fún láǹfààní àti máa bóyá ó lè wákàtí kan àbí wákàtí méjì lórí pé yẹn náfìlà àmọ́ tí ò há ju súrà kéékèèké lọ gbàtìgbọ̀ bí lèyìn afẹ́ fi ka kúrò aláwò tán kó lè káfíìrì náà gbàgbọ́ bí lèyìn afẹ́ fi kà á tán òun náà wá fẹ́ pẹ́ lórí raka kan bí lábàjá náà sì máa ń pẹ́ lórí rákà kan kò sí láì fi fún rẹ ní bẹ́ẹ̀ náà kó náà máa rìpíìtì kó wà láò níyì ìgbà tó bá lágbára èyí táwọn àfáà ní pé kò tọ́ ni wípé káwa ní pé àfitọ́ ọba kàyé báyìí tòyí òun sẹ́rí ẹ̀ determination yìí pé mẹ́ta ni mẹ́rin ni yóò kó sẹ́rí fún àmọ́ pọ́ wù mí fún rárá mi láì sí pẹ́ẹ́nìkan ló kí n kà á mo fẹ́ ka kúlọ̀ aláwọ̀ mẹ́ta ni mẹ́rin ni so kò sí láì fi ṣùgbọ́n bákan náà èèyàn ò tún gbọ́dọ̀ wá dún ní mọ́ pé gbogbo ojoojúmọ́ ló ti wá mu ní àlàáda pé kúlọ̀ aláwọ̀ méje ni so yìí náà yóò ti fẹ́ di pé kúrò tó fẹ́ sọ di ara ẹ̀sìn náà so àdébà fún jẹ́ kó yára pé ní ẹ̀sìn Islam ọkọ̀ márùn-ún náà ni àkọ́kọ́ nù ọ̀pọ̀ márààrún òun náà ní ṣahadatu an la ilaha illallah wípé ká jẹ́rìí pé kò sí ẹnìkan kan tá a máa jọ́sìn fún lódodo ẹ̀tọ́ fún ọlọ́run ọba níjọ́ ọmọ túmọ̀ rẹ̀ wípé ní ọba bíi ọlọ́run kò sí ọ̀tá àfa jẹ́ kó yà wípé ní ìtumọ̀ eléyìí òun ó kù díẹ̀ káàtó torí pé ọlọ́run ọba gan rìpọ́tù náà lùkúránì yìí pé ní arbab mutafarriquna àwọn ọlọ́run míì ń pọ̀ táwọn èèyàn ń sìn àmọ́ the only ọlọ́run tó tọ́ ká máa sìn ọlọ́run ọba kan ṣoṣo la ilaha illallah tó ìtumọ̀ rẹ̀ ni pé ní kò sí ọba tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àyàfọ́ ọlọ́run ọba so ìtumọ̀ la ilaha illallah ohun ó sì kò jù bá náà lọ àmọ́ abala kejì torí pé orígun àkọ́kọ́ ó ní ẹsẹ̀ méjì ẹsẹ̀ àkọ́kọ́ òun ní òun ṣe pẹ̀lú ọlọ́run ọba direct ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni muhammadu rasulullah sallallahu alaihi wasallam àwọn méjèèjì yìí èèyàn ò lè sọ la ilaha illallah nìkan lọ́wọ́ mú kó fi muhammadu rasulullah sẹlẹ̀ ìmánì rẹ̀ ò sì pé èèyàn ò sì sọ wípé ní muhammadu rasulullah sálà ní tòun ọlọ́run gẹ́gẹ́ bá kàwọn sọ wípé ní kámpù muhammadu làwọn fẹ́ dúró sí àwọn ò ní fẹ́ dúró sí kámpù ọlọ́run wọn ni pé gbogbo táwa ti ń pe ọlọ́run o ibi ò rọrùn nu àwọn táwa ti ń pe àníṣọ́ra sálà pé ibi tó rọrùn nu so. Uh, Eh, eléyìí wọn kà máa fi ń sọ nínú èdè ni so ìtumọ̀ muhammadu rasulillah yìí ni àwọn afáwọn ni pé ní ó kó nǹkan mẹ́rin sínú nǹkan mẹ́rin àkọ́kọ́ òun náà ni tẹ̀sídìkù fi ma akhbara kágbà yìí pé ní gbogbo ohun tí ànábì rìpọ́ọ̀tù fún wa kágbà lódodo pé yẹ́sọ̀ òdodo ni gbogbo ohun tí ò bá sì mẹ́nuba fún wa ká má gbà wípé ara ẹ̀sìn wa yìí ni pàápàá jùlọ nǹkan tá a fi sin lọ́wọ́n ba ẹlẹ́ẹ̀kejì tasdiqu fima akhbara wa ta'atuhu fima amara gbogbo ntí anabi wa pa wá lásàrí pé ká máa ṣe sallallahu alaihi wasallam sùkárí pé à ń ṣe wọn sọ pé ni wa ma atakumu rasulu fakhudhuhu ta'atuhu fima amara ẹlẹ́ẹ̀kẹrin wàṣìnàbù àmà àni òzájà náà wàzájà rọ nítorí ká má ṣe kájìnà sí òní abala ẹlẹ́ẹ̀kejì wàmà àtàkùmọ̀ rasul fàkùdùhù wàmà nàhàkùmọ̀ ànihù fàǹtàhù ntọ́lọ́ba àǹtí ànàkànà sálàm bá ní ká ṣe ká ṣe àǹtọ́sí ní ká má ṣe ká jìnà sí òun náà wàá fún wa pé ní nǹkan tó ń bá pa wá láṣẹ rẹ̀ máa àmàtò kàn bíi fáàtò bíi mọ́sítàtàtò ntọ́ ń bá ní ká ṣe ká ṣe àbáṣe lágbára ma wàmà nàhàkùmọ̀ ànihù fàǹtàhù ntọ́ ń bá ní ká má ṣe ká jìnà sí i. Eh, eh, eh, ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí muhammadu rasulullah tó kó sínú nù ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹlẹ́ẹ̀kẹrin apàtìsàn mẹ́ta tẹ̀sídìkù fi ma akhbara ká gbà lọ́dọ̀ gbùngbọ̀n tó bá máa fún wa ẹlẹ́ẹ̀kejì ni wípé ní tọ́hátó fi ma amara kátẹ̀lé ẹlẹ́ẹ̀kẹta ìṣẹ̀nàbà ma á ní òun náà wàsá jàdà nǹkan tó ní ká má ṣe ká jìnà sí ẹlẹ́ẹ̀kẹrin pabambari rẹ̀ òun náà wà ní wípé ní wa alla yu'badallahu illa bima shara Kama má sin ọlọ́run àtàwọn ìpè ní àsìn lọ́run ọ̀tábà wá sin lọ́run a gbọ́dọ̀ sin lọ́run àyàfi níbàámu sí nítàdàbí gbé wá fún wa sallallahu alaihi wasallam kí sì náà ń pè ní ìbáàdà níta ń pè ní ìbáàdà ní gbogbo iṣẹ́ dáadáa tá a mọ̀ wípé ó yẹ ká ṣe tá a fẹ́ ṣe ká rí i pé ní ó wà ní ìbámu sí nítàdàbí gbé wá fún wa abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé níta àgbọ̀dọ̀ ṣe torí méjèèjì náà ni bá àti Eh, àwọn afáàmù sọ wípé ní àtàlílù àtàrímù kìláhùnmá ìbàdàtà ni pé ah, bá a ṣe gbọ́dọ̀ ṣe nǹkan tọ́lọ́run bá ṣe ní ẹ̀tọ́ bá a ṣe gbọ́dọ̀ sọ di èèwọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ntọ́lọ́run bá ṣe ní èèwọ̀ àgbọ́dọ̀ sọ dẹ̀tọ́ yíyún òun la mọ̀ ìpè gbogbo ntọ́ bá pé ní èèwọ̀ bá ni ẹnìkan kan ò lágbára àti sọ di ẹ̀tọ́ tó abala kejì náà bóun náà ṣe rí náà nù gbogbo ntí ń bá ń jẹ́ ẹ̀tọ́ ìgbọ́dọ̀ sọ dé wọ̀ so ìtumọ̀ wa alla yu'bada Allahu illa bima shara pé afẹ́ sin lọ́hùn a gbọ́dọ̀ sin lọ́hùn àfi pẹ̀lú nǹkan tí òṣèlú Muhammad sallallahu alaihi wasallam tó mú wa abẹ́ ẹ̀bẹ̀ ń làwọn àáfàá tí wọ́n sọ wípé ní gbogbo ntí èèyàn bá fẹ́ fi sin lọ́hùn ọba tàbí lọ́ndà ìbáàdà bá ní tí ò bá ti bá ìlànà sallallahu mu àjẹpé ní tí wọ́n bídíà ni so níbẹ̀ òun bídíà lọ́n opposite sunna ni pé sunna gẹ́gẹ́ bá a ṣe sọ ní ìbẹ̀rẹ̀ wípé ni ó túmọ̀ sí nǹkan tó pọ̀ àmọ́ lọ́dọ̀ àwọn àáfàá tí wọ́n ń ṣàlàyé àkéèdà yìí ni pé àdìọ́kàn ntí ma opposite sunna ni bídíà ìtumọ̀ náà ni wípé ni kéèyàn ó fi nǹkan tí ò yẹ kéèyàn ó fi sílọ̀ kó fi sílọ̀ tó ń dán pè ní bídíà nù òun làlámi sọ̀rọ̀ sọ́lá sọ fún wa yìí pé ní alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di 'addu 'alayha bin nawajizi pé gbogbo tó ń filẹ̀ fún wa ká mójútó ó tún wá sọ nínú hadith mi wípé ní alaykum bisamu wa tọ́ a títóbi yọ wípé ní iyyakum wal bid'a fa inna kulla muhdathatin bid'a wa kulla bid'atin dalala wa kulla dalalatin fin nar àníṣòro sọ́nà sọ́nà máa ní gbogbo tí ń jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn pé a sin lọ́hùn gbogbo nǹkan tí yàrá bá tún dálẹ̀ tuntun tí ó yàtọ̀ sí nǹkan tí àníṣòro sọ́nà fi sin lọ́hùn bídíà ni gbogbo bídí àwa ní dọ̀làlà ní ànú ni gbogbo ànú ní iná ní lọ so débi eléyìí àwọn àfa àwọn ní àpanupọ̀ lórí rẹ̀ ibi tí àìgbọ́yé àbí àsìgbọ́kọ̀ ká ti máa ń wá ibẹ̀ ni bó o láti identify what is real bida so ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ nù pé kí là ń pè ní bida ìwo ni bida ìwo ni èsì bida ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti ń ṣẹlẹ̀ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń kó ohun tí èsì bídíà wọnú bídíà so but eh, èyí tí tó simple jù tá a lè fi tètè máa dàmọ́ náà ni wípé ní bídíà nìkan tí máa ń wọ̀ ní nǹkan tó bá jẹ́ religious act nìkan táwọn afá máa ń pè ní alẹ́ ìbàdà tó máàbọ̀ wípé unreasonable worship aspect nta lè mọ kí n lọ́nà òfin ní ká máa ṣe gbogbo láìwà pátápátá látọ̀kẹ́dẹ́lẹ̀ ìbàdà ni gbogbo ohun tí mùsùlùmí ń ṣe à ń rìn ni à ń jẹun ni à ń wọṣọ ni à ń tajà ni à ń rajà ni gbogbo níta máa ṣe láyé ìbáàdà ni but ìbáàdà ju ìbáàdà lọ àwọn àkànṣe pé ní lè question pé kí ni àfi ń ṣe báyìí táwọn abẹ́wá pé kí lọ́tà àfi ń kírun níta bí náà ni pé ní ọlọ́run ní ká máa kírun kò tá a lè tọmọtọmọ pé kí làfi ń kírun kí lóde àfi ń kí kan méjì láàárọ̀ mẹ́rin lọ́sàn-án mẹ́rin ní ìyálẹ̀ta mẹ́ta ní ìrọ̀lẹ́ mẹ́rin lálẹ́ a lè fún ní ẹni mini tayọ pé ní bánábì ṣe kí sallallahu alaihi wasallam so asimaki bẹ́ẹ̀ náà ni tó tán pé ní ìbátan tó máa bọ̀ mi gbogbo tó bá jẹ bẹ́ẹ̀ nínú ìbàdàtì a lè ṣe àfikún a sì lè ṣe àyọkúrò rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn orígun mara àbí ọ̀pọ̀lọpọ̀ orígun mara kìí ṣe gbogbo wọn gan náà a jẹ́ pé ní ìbádà máa bọ̀ àmọ́ ẹni ìbádà tó bá ti lè ní eh, reasonable aspect nínú yìí ni pé nìkan táwa náà ta lè reason pé at least àmọ́ torí tọ́nà fún ká máa ṣe léyìí so àwọn àfa sọ pé ní bídẹ́ ò lè wọ̀ so láti sọ pé ní fàpèjúwe ní sí ìfún nínú àrùkánù ìsìláàmù gẹ̀mẹ́rà àrùn irú zakat ní fàpèjúwe ní sí zakat orígun ọ̀kan lára àwọn orígun ìsìláàmù àrùn ni but òun kó méjèèjì sínú àwọn abala àkànbẹ́mẹ̀ tó yẹ pé ní àmọ́ kí ló fà tàbí ní ká ṣe fàpèjúwe ní sí ọlọ́run ní pé sẹ̀ríà ní pé ká yọ zaka àwọn ìran livestock kan gbogbo nǹkan pẹ̀ ń dábà bóyá màálù ni ràkúnmí ni àgùntàn ni ewúrẹ́ ni a zaka wọn but ní àwọn livestock tí mìíràn wọ́n pé ní àníyọ zaka wọn kí ló dé tí sẹ̀ríà fi differentiate rẹ̀ àmọ́ so sẹ̀ríà kò sọ pé ká mọ̀ àmọ́ gbogbo alamọ̀ wípé ní ọlọ́run ó ní wisdom ó ní reason tó fi ní ká máa yọ zaka tuma ni wípé kó mọ̀ wípé ní owó wealth ó circulate sọ́wọ́ àwọn kan reason ni ẹlẹ́ẹ̀kejì ni wípé ọlọ́run bó ṣe dá wa àwọn kan bẹ tó yẹ pé ní ọlọ́run ní pé òun tí a rí síkílẹ̀ fún wọn àwọn kan sì ní wàmọ́ kò dẹ́ra àlẹ́ ìrẹ́sìkú làwọn ọlọ́run gè sẹ́ẹ̀tì ẹ̀ fáwọn ni bóyá pa hour ni o bóyá pa day ni o bóyá pa week ni bóyá pa month ni ọlọ́run máa ń gè sẹ́ẹ̀tì ẹ̀ fáwọn ni àwọn kan sì ní tí wọ́n yẹ pé ní àwọn yòókù tẹ̀ tó ń sí fáwọn àwọn fókọ̀ọ́rọ́ àti masakínu gbogbo wa yìí náà sì ní nínú community kan gbogbo gbé bó o la ṣe fẹ́ mọ́ ọ wá gbé tó yẹ pé ní a sì lè gbé in isolation ẹnìkan ò lè dálé ayé gbé olówó ò lè dálé ayé gbé yóò ní ìdí assistance ẹni tí ò lówó ẹni tí ò lówó náà ní òun náà ò lè dálé ayé gbé bá tiẹ̀ tẹ̀ tó fẹ́ sẹ́pẹ́rẹ́ gan àwọn tó fẹ́ lè dálé ayé gbé gan lówó lọ so bó o Islam ṣe fẹ́ kí gbogbo wa ká wá harmonize life wa tá a fi ní máa ní ìkùnsínú ni wípé kí olówó náà kó ní pàṣẹ́ntéèjì kan tí ó máa mú nu nǹkan tó Ọlọ́run bá ṣe fún un tí ó máa fi dúpẹ́ fọlọ́ọ̀bá lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí ó máa tàtọ́wọ́ rẹ̀ dé ọ̀dà wọn tí wọn ò ní pẹ̀lú eléyìí ohun àlọ́sọ̀rọ̀ sáà pé ní tàhádó tàhábó tí ń bá ti ń ṣẹlẹ̀ kò ní sínú wípé ní ẹni tí ò ní máa bínú ẹni tó ní kò sí ní sínú pé ẹni tí ó ẹni tí ẹni tó ní náà kò ní máa bẹ̀rù àti rìn fúrílẹ̀ láàrin àwọn tí ò ní so lára major wisdom tí sẹ̀rí àtòrí ẹ̀ ní kíkà máa yọ zaka so a rí pé ní at least a identify pé ọ̀kan lára àwọn arírísì mú unlike irun tá arírísì kàkà fún fún fún eléyìí so lábẹ́ bẹ́ẹ̀ irú zakati ní ìsìn yóò wá difficulty láti sọ pé ní bídíẹ̀ wọnú zakati torí implication rẹ̀ ní pé tá a bá ní bídíẹ̀ wọnú zakati fàpèjúwe àjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ni ò ní zakati tọ́lá tó ọmọ nàìjíríà tó lówó nísìn gbogbo àlàmọ́ ẹ pé láì nàìjíríà sàlám sàlám sọ́ọ̀sì owó méjì náà ni ìṣísílà kó jẹ́ gold àbí kó jẹ́ silver náírà ò tí ì dáyé láyé àdìmísà lọ́wọ́ àdìmísà sàlám kódà dọ́là ò sí ńgbà náà kódà pánṣá lè ò sí bọ̀ lónìí pé èèyàn bá ní owó tí ó ti dégbèdéke tó ti wọ kó rọ́ọ̀bù yìí tí ayọ̀sàká sí náírà bí ọ̀sàká rẹ̀ sọ̀tàbá wa pé no wípé bídìí àwọn ọ̀nà ọ̀sàká ajẹ́ pé ní náírà àárí gádà sí bídíà because kò sí láyé nàbí sallallahu alaihi wasallam àti gbogbo ẹni tó bá ti ní náírà gbogbo bó ti wọlé pọ̀ tó so kò ní rẹ̀sàkà náà and it's an inconsistency so kò sáyìn tó wí bẹ́ẹ̀ náà àwọn àfa ti tọ́jà gidi so a rí náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn even náà àwọn scholars wa Nàìjíríà ní at initial stage tí wọ́n rò pé bídíà was àkàbọ̀ later padà àgbàtà padà eh, explain fún wọn padà pé okay so yóò ní implication kankan tó pọ̀ dàbẹ́tà àtàlàyé ni pé Eh, muhammadu rasulillah sallallahu alaihi wa sallam wa an la yubadala layi labi masara pé ká má sin lọ́n àfi pẹ̀lú nǹkan tó bá ṣe fún wa eléyìí ó wà lábẹ́ ntánpẹ̀ ní ìbádàtú mahadum that's the absolute worshiping aspect yìí tá a bá ti lè ní wàtúmọ̀ fún so eh, àwọn afáàgbà pé níbi dẹ́ ọ̀wọ́ inú eléyìí ìtumọ̀ erigun alákọ̀ọ́kọ́ nù erigun alákọ̀ọ́kọ́ yìí sì ni hadith ta kà ní last sitting on lo gbogbo tí ń jẹ́ ìmánì pátápátá lọ́ndà orígun àkọ́kọ́ yìí kan ló wà sàwọn orígun ẹlẹ́ẹ̀kejì ó ní ìkọ́mi sọ̀láàtì ní ìta ìzàkáàtì ní wàsọ́mù ramadan wa hajju bayti láì haram so gbogbo àwọn eléyìí ohun àwọn nǹkan tó kọ́ mọ́ta máa ń ṣe ní ojoojúmọ́ òun náà ni báyìí pé ní báyìí máa ń kírun báyìí máa ń gbàwẹ̀ báyìí máa ń zàkáàtì oríṣiríṣi àwọn ọ̀nà míì pọ̀ sọ pé bóyá tíbi rẹ̀ bá débẹ̀ á sọ but ni pé àwọn orígun márààrún àwọn ni tó yẹ pé ní bí tí ò bá sínú ìsìlámù èèyàn ìsìlámù ń wó àmọ́ tá a bá ti lè rí orígun márààrún yìí àwọn tó kù tí ò bá sí ń bẹ bọ́lọ̀ bá ní kí márààrún yìí ó dúró ó pọ́ sí bó ṣe é ṣe kọ́lọ̀ ní pé kí kó gbìyàn là níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà yìí wọ́n wá ní wípé gbogbo tó ń jẹ́ náà wá fílò tó kù kí n ò fi lẹ̀ rárá torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábí náà ni wọ́n máa ń lé bá ní sàlámù sàbí lè bá kálí báyìí sọ̀rọ̀ sálà lórí pé ní ara oko ni sàbí oko àrọ̀bíyù fàjà ìlànà ibi sọ̀rọ̀ sálà fàkọ́lá ọ̀kùbẹ́rùtù anakata zuumu sẹ́wọ̀n àwọn lárúbáwá gbà míì ọmọ nsábà ntáwa lè pè ní pé bóyá wọ́n gbọ́ èdè kò sí àti ìbáṣe bẹ́ẹ̀ kí ẹ lè bá ní ọ̀kọ̀ wá sọ pé ní wọ́n lọ wọ́n wí fún mi pé ìwọ ń ìwọ ní wípé ọwí báyìí ọwí wà báyìí ọ̀hún àdírẹ́sì ànábì sàlámù ànábì sì ní sùúrù ó pé wọ́n ní wọ́n lọ ní káyọ̀ bá àgbọ̀dọ̀ sí lọ́wọ́ mi kásìgbà pé ní Muhammadu ṣe ọlọ́ọ̀bá ni ọ anábìíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀ wọ́n lọ ní pé ká máa gbọ́ràn dúró anábìíní pé bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀ wọ́n tún lọ ní pé ká máa gbààwẹ̀ anábìíní pé bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀ wọ́n lọ ní pé tó bá lówó nù wa kó mú mu ọ̀rọ̀ rẹ̀ kó fún ẹtí òní anábìíní pé bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀ wọ́n tún lọ ní pé tó bá lágbára kó lọ sí hajj kó lọ sí hajj anábìíní pé bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀ wọn ni pé òṣèyídú kan lọ kò òun fi ọjọ́ ìwájú ọlọ́run pé ní fa inni lánà zidà àléhà ntọ́ gbára àrùn tó mo wá béèrè náà nù wọ́n látò kó ń tiẹ̀ ni nígbà tó ti lọ wí bẹ́ẹ̀ kó ni pé bá ṣe mára àrùn yìí pé òun ó gbà àlùjánnà àná tó ní pé wà wà ni pé tọ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ lẹ́yìn mára àrùn tó kàkálẹ̀ yìí o anabi ni afalaha wa abi in sadaqa sallallahu alaihi wa sallam dakhala aljannata in sadaqa pé òun fi ọlọ́run tí ẹ̀mí òun bẹ lẹ́yìn lọ́wọ́ rẹ̀ búra arákùnrin tẹ́ rí tó wá béèrè ń tó bá jẹ́ pé ní lóòótọ́ bó ṣàlàyé bó ṣe béèrè ń ló bá dúró ti àdéhùn tó ṣe bọ́lọ́run bá ṣe pẹ̀lú ògo ọlọ́run bá ti jèrè oníkódà tó bá dúró ti àdéhùn tó bọ́lọ́run bá ṣe pẹ̀lú ògo ọlọ́run yóò wà lè jẹ́ náà so àwọn afáwa mú wípé ní Condition tá a nábì wí in sọ́dakọ̀ pé tó bá dúró lóòótọ́ a jẹ́ pé ní any defect any ààyè tó ba bá ọ̀kan lára márààrún so kò lè gbéyàn wọ èèyàn lè jèrè o kò sì gbéyàn làwọn àlùjánnà àfi kí márààrún kó pé pérépéré so ẹ dákun bó láti fẹ́ràn kí márààrún yìí pé pérépéré sọlá mi máa fi ń ṣe àwọn sàábẹ lójúkòkòrò gẹ́gẹ́ fúnra rẹ̀ a máa ṣe àwọn sàábẹ lójúkòkòrò wípé ní bẹ́ẹ̀ bá kírun tán ọ̀ranyàn ẹ tún yàn náfìlà tẹ́ ẹ bá lẹ̀ ń gbààwẹ̀ Ramadan ẹ tún máa gbà àwọn àwẹ̀ míì ló fi sọ pé oríṣiríṣi àwọn àwẹ̀ fún wa tá a máa gbà tó tẹ́ ẹ bá ṣe hajj ẹ̀ẹ̀kan lè hajj sọ̀rọ̀ yàn lóye lifetime èèyàn kí èèyàn tó mẹ́ẹ̀ bá tó lágbára rẹ̀ kó tó ń lọ hajj míì àbí yìí tí o máa fi lọ hajj míì tó bá lágbára tí ò lágbára méjì àbí mẹ́ta yìí tí o fi lọ hajj ẹlẹ́ẹ̀kejì ń kó náà fámìlì rẹ̀ tí wọn ò lọ tí ò sì ti lágbára kó fún un yóò ní ládàá kóhùn sáájì mi ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ́kẹta àbẹ́lẹ́kẹrin yóò ẹ yóò sì tún ní ládàá wípé ní ẹni tó rán lọ hajj òun so àjẹpẹ́ ó fò òkò kan pa ẹyẹ méjì àbẹ́yẹ mẹ́ta lọ so ẹyẹ tó pọ̀ ẹ̀ ṣeun àwọn àlàyé tí ń bẹ lórí pé ní kéèyàn odó lórí orogun márààrún yìí tó bá lè ṣe é bẹ́ẹ̀ pẹ̀lú ògùn aláǹsọ̀ àwọn pé ní dakhala jannata in sadaqa àmọ́ kó lè ṣe àfi ká mú àwọn nàwáfílù míì ká tó fi kún tabatẹ fẹ́ lo hadith sani sọlá sọlá fún wa yìí pé ní ká máa pọ̀ ní tí ó máa yan náfílà torí pé ní ní jọ̀gbà kìyàmà tán bá wo iṣẹ́ èèyàn tọ́nà bá ní pé kó kíyàn ó firi tọ́ ó tún wá kó abala kejì pé ǹjẹ́ yàn ọlọ́mọdé asakọ́mọsẹ́ ọlọ́mọdé asàbòsí fúnra wa ǹjẹ́ yàn tẹ̀ ti chíìtì èèyàn rí àbọ̀sàbòsí èèyàn rí àbọ̀ṣẹ́wà àbọ̀sẹ́yìn tó bá di jọ́hún yawma la yanfa'u malun wala banuna illa man ata Allah bi qalbin eh, salim kò sówó kò sí nǹkankan àfiṣẹ́ téèyàn ṣe ló kù wọn làbí fẹ́ bí àwọn àṣàbẹ̀ yìí pé ní atadruna man muflisu minkum ǹjẹ́ ẹ máa ta ni bankrupt yẹn ni tí ẹ̀tọ́ ti lówó tẹ́tẹ́ tí ò wá lówó mọ́ nta nta mà ní ṣebi ẹ̀ńtó àpadà sí ibú àpadà sí ibú pé tálẹ̀ rẹ̀ kó tòsí jù láyé àwọn sàbí ni pé man la dirhama lahu man la dinara lahu wala dirham ẹni tí kò ní díríàmù yìí ni pé kò ní góòlù kò sí ní fàdákà olùsí náà àdàbí ẹni pé eléyìí kì í ṣe olùsí. al-muflisu walladhi ya'ti yawma al-qiyama ẹni tí ó wà níjọba al-qiyama faqad salla wa sama wa zaka wa wa ilẹ̀ ó kírun láyé ó gbààwẹ̀ ó ṣe gbogbo ẹ̀. lákìn ṣùgbọ́n o lábala bẹ́ẹ̀ náà kọ̀dí ṣáta mahada ó ti bú lágbájá ẹ̀rí gbólóhùn kan sọ pé ní àwọn olùsì àbí olórí bú ni sẹ́ẹ̀rí gbólóhùn sọ pé àwọn sábẹ́ ní pé àwọn ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn téyìn téyìn tiẹ̀ kà kún pé àṣẹ eléyìí náà lọ́wọ́ amúra kankan sí wọ́n á pè ọlọ́kùn rọ̀ lọ́wọ́ amúra kankan sí bẹ́ẹ̀ sì ni àwọn àṣàbẹ́ ní pé ní àwọn a máa kà á kún gẹ́gẹ́ bí òkè jábàlú ọ̀hún dì ní òkè òkè owó dìbò sí tóun ìtọ́ba ní pé yẹn ń parọ́ èmi mo parọ́ because lọ́dọ̀ àwọn lójú àwọn ó ju òkè jábá lówó odò lọ alábìyàn sọ pé ní fakọ̀dé sátà mahada ó ti bú eléyìí wàgọ́lá mahada ó ti sọ alámọ̀ ilé ó sàbòsí fẹ́lí yóò gba ìtọ́ ẹ̀ lọ́nà tí ò tọ́ aláǹtiwá jẹ́gbẹ̀rẹ̀ kìámà tó máa ṣe fún ni pé ẹni tó bú wọn ni pé kó wá gba ẹ̀san ṣàkókò ìṣòwò owó tí ó máa nájọ́ náà lọ́hùn wọn máa ní pé kìgbà tọ́ọ̀tì tọ́ọ̀tì ní owó òun nínú rẹ̀ tó ti kí wọn wàá mú un ládàá títí ẹ̀kọ́ fún lágbájá tó tí o bá sí irun mọ́ wọn ó bọ́ sí ẹlẹ́ẹ̀kejì tí o bá sí mọ́ wọn ó bọ́ sí orígun kẹta tí o bá sí mọ́ so títí tí o gbèsè dáadáa rẹ̀ ó fi tán tó bá wá tán tí o ṣiṣẹ́ dáadáa mọ́ alábì ní pé wọ́n tún máa wo àwọn ẹ̀ṣẹ̀ tí lítígáǹtì ẹ̀ ti tó ti ṣẹ̀ ẹni tó tó gbé kéèsì wá níṣẹ́ kò sí ládàkà tí tí ó fún ọmọ wọn ni pé kì í tó ṣẹlẹ̀ ni pé nínú àwọn ẹ̀ṣẹ̀ tí tọ̀hún ti wá ṣẹ̀ wọ́n tún máa wá bù wọ́n tún máa rọ̀ sí i eléyìí so fayotoroha fi nari jahannama yaadam billah lábẹ́ ni pé bí ó ṣe bí ó ṣe di pé ní òṣìṣẹ́ kankan fún mánu wàásù nínú yàlìjáná àná ináru jahannama inú náà jahannama kọ́lọ́n kọ́sọ́ à so anabi sọ̀rọ̀ lónìí fàyẹ́ pé ní ká máa pọ̀ ní náfìlà so tabatẹ̀ ń pọ̀ ní náfìlà pẹ̀lú ògùn ọlọ́run ọba ọlọ́run ní sọ alábùsẹ́ níwèé pẹ̀lú ògùn ọlọ́run iṣẹ́ dáadáa wà tí a ní tábìlì ẹnìkankan ò tiẹ̀ ní wá abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ ọmọ jàjẹ́ kankan wá dún wájú ya pé ipa a ní onídùúkà lọ́dọ̀ wa bẹ́ẹ̀ lé tí wọ́n á mú iṣẹ́ dáadáa wa so ṣàrẹ́ tán ẹ̀kọ́ mùsùlùmí láti ònu àti pé àsọ yìí pé gbogbo àwọn márààrún yìí pátápátá lọ́tọ̀kìdílẹ̀ ìkan ò gbọ́dọ̀ já ìkan ò sì sọ fáìsì kan kẹ́nìkan ní pé tó ń bójú tó ní ìrun lásán wọn ò fi yókù lẹ̀ là àbí zakati lásán wọn ò fi yókù lẹ̀ àbí àwẹ̀ lásán so àfi kí gbìyànwó ọgbà aljanna kọlọ́n kó ṣe wá ní ọmọ aljanna ẹlẹ́ èyí tó tún tó tún kù nínú nǹkan táwọn afáà máa ń sọ nínú hadithu yìí ni wípé ṣé ẹni tí tó bá fápéjọ pápá jùlọ ìrun àtàkùn ológun alákọ̀ọ́kọ́ tí yẹn bá láàyè kò sí kò sí kí ló ń pè ń bẹ kò sátúnṣe fún un àmọ́ ìrun ẹlòmí mọ̀ bẹ́ẹ̀ pé ní kìí kírun lóòótọ́ kìí kírun àmọ́ kìí ṣe wípé ó gbà pé òun ò sí lára ẹ̀sìn ó gbà pé ara ẹ̀sìn ni àmọ́ tá a bá ní pé ọ̀ ní wá kírun ní pé ẹ̀ kí wọ́n bá wọn bẹ lọ́hùn ọlọ́hùn ètí kìí tí fàwọn ọlọ́kànbalẹ̀ náà ni irú ẹni bẹ́ẹ̀ ṣé òun náà tó bá ti ṣe bẹ́ẹ̀ njó ti di kèfèrí bí àbí kò tí ì di kèfèrí níta àfa sọ ni wípé ní àkọ́kọ́ àkọ́kọ́ ni wípé ní mọ́mìnì alùsùnà ọ̀jọ̀mọ́ ni wípé ní mọ́mìnì ni àmọ́ ìmánì rẹ̀ lẹ kò tí ì pé yìí ni pé ẹni tí ò sọ wípé ìrun ò sí lára ẹ̀sìn ẹni tó bá sọ pé ìrun ò sí lára ẹ̀sìn yíhun ọ̀tọ̀ nìyíhun o gẹ́gẹ́ bí àwọn tó ń sọ wípé ní wàá bò dọ́rọ́ bá kà hátà yá tí a kàlẹ̀ ẹ̀kẹ́ inú tó máa ṣe lọ́n títí tí ẹ̀kẹ́ náà fi dé so wọ́n ní pẹ́ tá bá ti dé stéèjì kan ìrun kò sọ̀rọ̀ àyàmá yíyún kọ́ là ń sọ o ẹni tó bá ṣe léyìn kúfúrú nìyẹn àmẹ́ tó gbà yìí pé ní ọlọ́run pa ìrun láṣẹ ó ṣe ìrun lọ́rùn yàn fún un àmọ́ agbára ni i mean kì í ṣe agbára ni ò sí but bóyá ẹ̀tàn jẹ ayé àbí táwọn bá dé stage kan àwọn sì wà lọ́dọ̀ nísìn táwọn bá padà dé èjì kan àwọn ò sìn lọ́run sì ń jẹ́rọ ẹni bẹ́ẹ̀ nítorí ilẹ̀ jóná àwọn àfáà ni wípé ní kì í ṣe kèfèrí àmọ́ àwa tá a bá súnmọ́ yálà lọ́rẹ̀ẹ́ ni lẹ́ẹ̀bí ni ní bàbá ni níyà ni ká gbìyànjú bàbá sì lágbára máa ká máa ṣe wáàsí fún ká sì máa jẹ́ kó máa lọ sí ìjòkó tí ó máa ṣe tí ó máa jẹ́ kó súnmọ́ Ọlọ́run ọba dáadáa bẹ́ẹ̀ náà ni zaka bẹ́ẹ̀ náà ni hajj àtàntí tó kù lẹ́yìn rẹ̀ so a sọ wípé Ànábì sallallahu alaihi wasallam erugun ẹlẹ́ẹ̀kejì yìí ni irun tá a máa kí gbogbo àlàmà wípé ni ó ní májẹ̀mú èyí tí akàfẹ́ pàkíyèsí wa sí níbi méjì náà ni tí mo sábà kọ́ mọ́ jù bóyá àìsábà kírun lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí níbí ní lọ́dọ̀ wa lókè ọ̀yà níbí olùmọ̀jẹ̀ bọ̀bọ̀ tí nílẹ̀ Yorùbá mo sábà ṣẹlẹ̀ ọ̀pọ̀ mo sọ̀rọ̀ pé mo ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá náà ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí wa mo sábà fèsì kíbla dáadáa so yóò ní ìdíkásí àkíyèsí eléyìí ìmáàmù lọ́pọ̀lọpọ̀ ọgbà rí i pé lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí pápá jùlọ nílẹ̀ Yorùbá ìmáàmù ó bẹ́ndì wọ́n adjust àwọ̀ eh, ti ìmáàmù àbí ìtẹ̀ ti ìmáàmù ọ̀tà àwọn ìrẹ̀ ìmáàmù wọn ní bẹ́ẹ̀ ní tiwọn léyìn ọ̀rọ̀ng ìsídà òdì tó ní inú káyọ̀ pé ìmáàmù ló kọ̀rẹ́kìtì àbí káyọ̀ pé àwọn àrò ìmáàmù ló kọ̀rẹ́kìtì ẹni tó bá kọ̀rẹ́kìtì tó fèsì kébìlà yóò ní irun òtẹ́ni tí ò bá eh, ẹni tí tí ò bá kọjú sí kébìlà náà méjèèjì bí wọn ò ní nírun ìtàfẹ́ ká gbọ́ yín bí ni pé ìmáàmù ò gbé tọ́ba sọ pé ní ìmáàmù àwàlẹ́yìn ìmáàmù kì í ṣe gbogbo nǹkan ní ìmáàmù gbé gbogbo ń tánpè ní àríkánù sọ́lá pátápátá ìmáàmù ò gbé gbogbo tánpè ní kọ̀ǹdíṣàn ọ̀run pátápátá ìmáàmù ò gbé ìní pé kọ̀ǹdíṣàn ni pé gẹ́gẹ́ bí káfíńsì kíbla nísìn gẹ́gẹ́ bí kásálùwàlá ẹni tó bá kírun lẹ́yìn ìmáàmù tí ò lálùwàlá ìmáàmù ò even tí imaamu bá da tó bá dájú kọ kébìlà bọ̀ tó wọn dájú kọ kébìlà ń tiẹ̀ imaamu ó nírun bọ̀ tó wọn ní nírun tó èké yìí tó kọ́ mọ̀ tí a pa kéèsì sínú ẹlẹ́ẹ̀kejì tó kọ́ mọ̀ náà má jẹ̀mú ni sítírù làwúrà ni pé kárí pé a kọ́va òwò ara wa táwa fẹ́ kírun ọkùnrin láti èjìká wa títí désàlẹ̀ orúnkún wa a gbọ́dọ̀ rí i pé ní ààbò obìnrin àwọn obìnrin ní títí wọn gbogbo ara obìnrin pátá látòkè délẹ̀ wọn gbọ́dọ̀ rí pé ní ìpá àwọn bò àwọn àrí bàbá jùlọ àwọn tán wà ní academic environment àwọn jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn school wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn tán bá kírun àwọn tán máa ń wọ t-shirt láti kékèké wọn tán bá rùkú ẹ̀rí pé ẹ̀ka kárabàdé wọn yóò yọ ọ́ lẹ̀ tán bá tiẹ̀ wá tán bá rùkú nù tán bá tiẹ̀ àforíkalẹ̀ but yóò rí i pé ní gbogbo bọ́ọ̀dì wọn ló so ẹni tó bá ṣe léyìn òun bí yàn bá kírun lẹ́yìn lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ so individually irun ó tọ̀ àbí yàn ní ládàjẹ́ mọ́ àmọ́ irú ẹni tó kírun ìmáàmù so òun ò nírun tiẹ̀ torí pé àwọn táwọn afáàsọ ni wípé tí pààtì ara èèyàn kan bá hàn án lẹ̀ tí nítorí òun ò nírun torí pé sétúrò àárà nù ṣòro tó sọ láti mọ akademi tó bá wà pé ní ní wàá jùlọ ní yunifásitì lápèjúwe nísìn tí wọn bá fẹ́ kírun lẹ́yìn èèyàn yẹn máa ń wọ ọ̀chẹ̀ yìí tí wọn kírun lẹ́yìn èèyàn àwọn yẹn máa ń sìn yàn gbọ́ wípé àbẹ̀yàn pa àwọn kan ní kèfèrí ni kíjọba yẹn pè yàn kèfèrí but mi irun mélòó yẹn fẹ́ kí tí tó máa kíkà tí ò ní tí ò ní make sure pé òun kí dáadáa so ní àwọn ìlú míì gẹ́gẹ́ bí àwọn irú India ní àbáwọn South Asia àti North Asia ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá wọ mọ́sálásí ọmọ hangi jalabiya ni do yẹn lè má encourage eléyìí o torí pé kéèyàn máa kọ́ máa transfer àrùn àmọ́ wa gan náà tá a fẹ́ kírun kára nǹkan mójútó ìrun wa ibi kò sí láì fi ń bẹ̀ kéèyàn gan pé ó kì í bóyá mo ń lọ school bóyá bàbá èèyàn ni àbí màmá èèyàn àbọ̀ ọ̀rẹ́ èèyàn abẹ́ nìkan pé mo ń lọ tí n bá sì dé school yóò ṣeéṣe kírun bá mi ní school bá ń wò kéèyàn ó tiẹ̀ kókó demonstrate kó kọ́kọ́ rò kó wò máa ń wò ó pé ṣé waste abẹ́lẹ́ ọ̀nkọ́lá ń kó gba ìrun wa ní lẹ́sìn fún wa aláàkànṣọ ọlọ́run ọba aláàpàṣẹ kò rántí òun ó pè fún nísìn. Alaikum salam. jazakumullahu khairan ìyẹn lè torí ẹ̀ kó mọ̀ lọ mọ́sálásí ma kì í ṣe pé mọ́sálásí kọ́ ló mátà púpọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé ní gbọ́tọ̀ ń ka àwọn àkàsọ́yèsò rẹ̀ yìí nípa àwọn àwọn special features yẹ lára ẹ̀ ní pé ní wàjọ yìí láti ilé masjid ardu masjidan wa tahura ilẹ̀ ordinary ilẹ̀ òǹgàgà ni mùsọ́lá mùsùlùmí láti máa kírun àmọ́ ń kọ́ mọ́sálásí kó dàgẹ́gẹ́ bí sẹkítírìàǹtì àwa mùsùlùmí sọláyìn náà sọlá sálàm ọ́fíìsì tàbí sọlá sálàm ló mọ́tálásí ẹ̀ náà ni pẹ̀lú ti máa àtẹ́ǹdì sáwọn àlejò pẹ̀lú ti máa ń gbogbo tó máa fẹ́ ṣe bẹ̀rẹ̀ ti máa ń ṣe so wọ́n sì máa ń kírun níbẹ̀ tó bá wá di wípé mọ́sálá ta ti lá kírun nítorí ẹ̀ta torí nǹkan ta torí ẹ̀kọ́ náà ni irun a sì ti gbàyé pé ní láì fèsì kíbúlà kò sírun a sì ti ní instrument tó sọ fún wa pé ní kíbúlà kọ́là ń dájọ́ pọ̀ yìí mo rò pé kò tún lè kéèyàn tó máa ṣagídí máa kì í ṣe pé àní ká da mọ́sálásí wọn ò ní wó mọ́sálásí wọn kà just bóyá àwọn mi máa ń ṣe nítorí pé ní terrazzo wọn fi abitaisi òun ó fi dẹmakẹ́tì ìjẹ́ kan dájú kọ àbírò ìtẹ́tọ́ mọ́sálásí wọn pé ní ó ṣe bẹ́ǹdì òun ó fi dẹmakẹ́tì ìjẹ́ kí wọ́n dájú kọ so mo rò pé yóò nídìí kákan ṣàlàyé fún pàápàá jùlọ tó bá yẹ pé ní tó kọ́ mọ́sálásí ẹni tí ò tọ́lọ́kàn bò ló bá kò ní àgbóyè ẹ̀sìn dáadáa ni so yóò jẹ́ kó yé e àmọ́ tí o bá wá yé tó insist pé bọ́n ṣe máa ṣe nu ìyẹn lọ mọ́sálásí mọ́ so yóò lọ yóò lọ mọ́sálásí bòmí tààfà ni pé ǹjẹ́ wọ́n á lè wá kírètì another mosque míì tí ó jìnnà síbẹ̀ bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ maintain pé àwọn ìtàn wa ń kírun mọ́sálásí yìí pọ̀ tá a bá ní kálọ̀ ibi tó jìnnà ó sì ṣe ká lùsà àwọn jàmáà so kò sí láì fi níbi tí ó jìnnà síbẹ̀ kan kọ́ mọ́sálásí mi so àpọ̀lọpọ̀ afọ́ àtọ̀ pé ní irú ẹ̀ kò dirar bí bẹ́ẹ̀ kọ́ tí o bá ti reason fún un kò yẹ kí mọ́sálásí ó kó súnmọ́ra wọn but tí reason bá wà so pàápàá jùlọ reason yẹ pé ní tí ò ní jẹ́ kí èyàn ó nírun gẹ́gẹ́ bí kíbla so èyàn lè torí ẹ̀kọ́ máa lọ sí mọ́sálásí mu then hadithu tí a máa fẹ́ yan náfìlà sallallahu alayhi wa sallam ó ó wà wọn gbà wá wípé ẹ̀ náà sallallahu alayhi wa sallam máa kírun yìí ni pé ìrun bóyá ìfún ìrun ọ̀sán gan-an irú uh, àwọn arákàtà máa ń kí before zori tó jẹ́ mẹ́rin èèyàn lè kí mẹ́rin pọ̀ lẹ́ẹ̀kan náà tí ò ní jòkó tí ò ní ṣe àtáyá tàbí tó bá kí ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ ní yóò ṣe àtáyá so yíyan náà lára sunna nabi sallallahu alayhi wa òun ló wà ṣùgbọ́n sunna tó kọ iléyà rí ni pé nǹkan tó sọ tó yin tractor tó kọ alẹ́ kọ̀ọ̀ká ṣe ni pé mọ́tínà mọ́tínà so tí a bá ń kí ni rákà méjì méjì tí ń sálámà kò sí láì fi ń bẹ̀ tí a bá ń kí ni rákà mẹ́rin mẹ́rin tí ń sálámà kò sí láì fi ń bẹ̀ lẹ́yìn náà tí a bá sì ń kí ni rákà mẹ́jọ tó ń sálámà kò sí láì fi níbi eléyìí òun náà so àwọn ìrun tó jẹ́ wítìrì bákan náà àwọn tó jẹ́ sorry àwọn ìrun tó jẹ́ ṣáfihàn yìí ni pé even uh, eh, prayer táwọn kí méjì àwọn tó jẹ́ odd prayers ní tó yẹ pé wítìrì ẹyọ kan náà ni wítìrì léèlì yìí tá máa ń kí lẹ́yìn ìṣáyùn hadithu yẹn lawa an ṣàròbí ọlọ́ta ala ani ani wípé ọgbà apani sọ̀rọ̀ sọ́la náà máa ń kí lóríṣi ọ̀nà ìwà mímọ èyí tó kéré jù ó tó kéré jù ní pé ìyẹn tí wọ́n ń kánjú so kéèyàn rákà kan àsìwítìrì but èyí tó tẹ̀lé ni kéèyàn kí rákà mẹ́ta ìpè tó yóò kí rákà mẹ́ta tí ò ní jókòó pẹ̀lú àtayá kan èyí tó tẹ̀lé ni pé kéèyàn kí rákà márùn ìpè tí ó kí gbogbo rákà márùn tẹ̀léra wọn tí ò ní jókòó tí ò ní ṣe àtayá tó tún tẹ̀lé kéèyàn kí rákà mẹ́ rákà méje tó yí tó rìn lẹ́pàdà sọ̀rọ̀ sálàmù kírun àwọn afáàní wípé tí a bá fẹ́ kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wítírúmbà náà ó lè kí mẹ́sàn-án ó lè kí mọ́kànlá kó sáà ti odd numbers pẹ̀lú ìjòkó ẹyọ kan náà ni ó sì fi ni ó sì fi kìpẹ̀lú sálámà kan so eléyìí náà wítìrú wítìrì ni òun náà ọ̀tí tó dáa jù ni pé téèyàn bá fẹ́ ṣe wítìrì kó má jẹ́ rákà kan even ọ̀pọ̀lọpọ̀ tíra tá a máa ń kà rí pé dáfídà kan tó pé ó ti kọ́ mọ́ àwọn yẹ́rọ yìí pé ní ṣáfì àti wítìrì ṣáfì yìí ṣe súnàmù akádá náfìlà tá máa ń yàn táwọn afi ń wojú rí ọlọ́run ọba ni èyí tó jẹ́ súnàmù akádá òun ni wítìrì so nígbà tó bá yẹ pé ní àkọlù rẹ̀ yìí tó kéré jù náà ní rákà kan àwọn afáwa fìrí pé àjẹbàbọ kẹyìn rákà kí rákà kan kọ sí sálámà kó máa lọ àbí pé kẹyìn ó ṣe wítìrì sùn kó kọ́kọ́ kí sáfì kọ́kọ́ kí rákà méjì kó sì wá kí wítìrì hùn bá a ti kó la bẹ́ta gan kò bá tiẹ̀ da púpọ̀ káyọ̀ pé nígbà gbàtàn ti kọ́kọ́ dọkumẹ́ntì ẹ̀ fún wa hùn káfẹ́ kan sọ pé ní kéèyàn máa kí rákà mẹ́ta kò bá bẹ́ta ju kí wọn máa kí sáfìn raka méjì kó sálámà kó yàtọ̀ wá kí raka yọ̀ kan kó wá sálámà lọ wọ́n tí wọn bá kí wítìrì raka mẹ́ta yóò ládàá pé kí wítìrì raka mẹ́ta sorry tí wọn bá kí wítìrì náà ni tí wọn bá kí wítìrì raka mẹ́ta yóò ládàá pé kí wítìrì raka mẹ́ta wọ́n tí wọn bá kí sáfìn raka méjì tó sálámà tó wá kí wítìrì raka kan tó sálámà raka kan ló kí raka mẹ́ta so ládàá wọn yàtọ̀ síra so ìsáfiṣe lẹ́yìn òun bá kàn sọ kí raka raka mẹ́ta ni wítìrì o kò bá ti mọ wá lá nísìnyí bí sábà tí wítìrì sí mọ́ wa la lónìí bẹ́ẹ̀ náà lọ́nà bá mọ́ wa la ọ̀tún rahmanullah kí abẹ́lẹ́ ọkọ̀ lọ́nkọ́ kí àwọn afa wa so òǹkà náfìlà nù tẹ́lẹ̀ kejì nípa ẹgbà wa ìrun bẹ́ẹ̀ ni nínú àwọn orígun Islam márààrún lẹ́yìn ṣahada méjèèjì yìí ni pé lẹ́yìn tó jẹ́ imani ìrun ló tún kápá jù à ń sọ wa pé ní hiya awwalu man yuhasabu bi alẹ́ abudulayi malikiyama àkọ́kọ́ tí wọ́n kọ́ béèrè lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú iṣẹ́ tá a máa ń ṣe òun ni irun fa in saluhati tọ́lọ̀ bá ní kírun ó dáa fàmà bá dàá àìsàrò ìdí ń bẹ àhàwánù ìdí ń bẹ lẹ́yìn rẹ̀ ó simple àmọ́ tírun bá lè wó fàmà bá dàá idán àkàrò tó bẹ lẹ́yìn rẹ̀ náà kò láìkìlẹ̀ kó kó dáa ni pé tírun yóò bá ti dáa gbogbo tó kù náà ò láìkìlẹ̀ kó dáa ó dàbí èèyàn ṣe tó dáa so àwọn àwọn pé ní ìrun just the way àti àwọn graduate ní academic uh, environment ni béèyàn bá sì ní deficiency ní hundred level kò lè graduate successively lọ sí two hundred level tó bá sì ń kárí ẹ lọ títí dé four hundred level tí o bá ti clear gbogbo àwọn courses tó kù kò ní graduate tó bá ti pé nínú ọlọ́run ní jẹ́ kí ká ní ká ní ní carry over lọ́rùn ẹ tó bá ní carry over. Ọlọ́run ní sí kò ní jẹ́ ká ní carry over so ẹni tó bá tó bá ní so kò sí ibi tí ó ti eh, tí ó ti pé tí ó ti pé yòókù so àfi kọ́lọ́run kó kó kó yẹ ká kó ṣe pé so irun ni ló kápá jù lára importance ẹ̀dá ni wípé ni kì í ṣe orí ilẹ̀ yìí lọ́lọ́run ti fún ló ti recommend irun fanamu sallallahu alayhi wa sallam ìgbà tó fi ṣe ìrìn àjò tó ṣe táwọn pè ní al-Isra wal ní ìgbà tó kù díẹ̀ kókò Mákà lọ sí Mẹdínà so náà ni because gbogbo ọdún mẹ́tàlá tá nábì ló Mákà kò sírun o wọn yé kírun because kò tí ì sírun nígbà náà kì í pé wọn ò fẹ́ kírun kò tí ì sírun nígbà náà ni ọlọ́run òṣèlú lọ́yàn ní ẹ ní fún wa ń gbà wọn ìtànàbí mójútó for the whole thirteen years òun ni the first pillar shahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulullah ọ̀làní gbogbo ọdún mẹ́tàlá rẹ̀ mẹ́ka tó fi ṣe nù ńlá àbáwọn sọ pé ní àtàwíhídù àwọlà bá a náà bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run ọba lónìí nta gbọ́dọ̀ bójú tó jù òun ni tawhidu tá n pè ní àkídà tó ń lọ occupy thirteen years àti sọlá sálàm gbogbo mẹ́rin tó kù ọdún mẹ́wàá tó kù lànà sọlá sálàm fi yẹn ju ẹ so nígbà tó fẹ́ kó Mákà ń ni àná sọlá sálàm ló ló lọ sí eh, Isra wal Miraj ìbẹ̀rẹ̀ lọ́nà ti fún un ní ìrun so ó sì fẹsẹ̀ rinlẹ̀ wípé láàrin tó bá kú ní sátì ọlọ́run ọba wípé ó mìtì àwọn màláìka tó wà ní àlàáràṣẹ ọlọ́run ọba bàbá jùlọ kan rẹ pé ní yorùbá yàrá pé ní anabi Ọlọ́run Musa ni àwọn yẹn pé ní kì í ṣòun but ètò yẹn pé ní láàrin pé kó mìtì Musa àtọlọ́run yẹn pé ní irun mẹ́rin náà fún ọ fifty ni lójúmọ́ fa inna qaumaka lan yutiquha àwọn àjọ rẹ pa wọn ò lè ká eléyìí lọ bọ́lọ̀ kọ́lọ̀ kọ́ bọ́ rìdíìsì ẹ̀ sọ wá fa títí títí títí ọba ku irun márùn-ún táǹkì lónìí tó ti bẹ́ẹ̀ náà ó tún kó lè bá pé yìí náà ti tún pọ̀ jù aláwọ̀ sọ pé ẹgbọ́n àrùn pé ní inni la yubadal alqawl ladayya fa innaha khamsun wa hiya khamsun nítorí ti sọ̀hún fáìfù náà ni ẹ máa lè kí n fáìfù náà fáìfù là ń kí lára àánú làkọ́díkà ní làkọ́nfẹ́ rasul tọ́lá wọn bá wí làkọ́díkà ní làkọ́nfẹ́ rasul rahim azizun alaykum ma anittum harisun aleikum bil mu'minina ra'ufu rahim ara ra'ufu rahim tọ́nà bí rahim nàbí sọ̀rọ̀ sálánù so irun márùn là ń but láàdá hamsun láàdá fifty irun là ń gbà for every day tá à ń kí lọ́rọ̀ ọ̀ràn yẹn nu sàbẹ̀ náà kọ́lọ́n kó balẹ̀ sí wa so àdìsí tí wọ́n béèrè ní kúkúrú ni pé àdìsí tí tó fẹsẹ̀ rẹ̀ ní kọ́lọ́n kó balẹ̀ sí fún wa. ok ẹ ok jazakumullahu khairan Ọlọ́run sẹyìn lẹsẹ rẹ. ní wẹ́dà ojú kan. báyìí bẹ́ẹ̀ mọ pàtíkúlá àwọn mọ́ṣáláṣí wà bẹ́ẹ̀ pé bóyá bíi dáhìí ọ̀hún ṣàlẹ̀ máa ṣèǹdè arrangement ìdílé wá lè pé òun tún ó bá di time tó lè change má hmm. tún tún báyìí èyí náà máa ṣe báyìí àbí just one particular. jesakun Ọlọ́run sẹyìn lẹsàn rí ah, nípa kébùlà ah, ìpele mẹ́ta ni kébùlà pín sí tí a fẹ́ face direction àkọ́kọ́ ọ̀nì pé tíyẹn bá wà ní ah, masjidu alharam masalasi haram ṣàpẹnu mọ́sálásí ni kàába wà so tí wọ́n wà mọ́sálásí masjidul haramu so yóò máa rí kàába fisikali so níbẹ̀ òun is mandatory ni pé kéèyàn ó make sure wípé òun rí kàába kó tó kírun bí bẹ́ẹ̀ èèyàn ní so uh, the next ni wípé àwọn tó bá wà ní ẹ̀yìn mọ́sálásí gangan ni pé wọ́n ti dé wọ́n wà nínú wọ́n ti súnmọ́ masalasi ọ̀tí ìta mọ́sálásí ni wọ́n ti ń kírun ṣàmà mọ́sálásí dẹ́mẹ̀kẹ́tì nísìnyí ó dẹ́mẹ̀kẹ́tì between láàrin àwọn àti Kaaba gangan so àwọn eléyìí òun àwọn yìí kò paradà fáwọn kí wọ́n rí Kaaba but wọ́n kàn make wípé ní at least táwọn wà yìí oníbi tó likely kí Kaaba wà náà ni so direction làwọn máa but anybody tó wá wà outside the eh, mọ́sálásí ní Mẹ́kà yálà wà nù Mẹ́kà gangan ni o àbọ̀kù níta maka ni ó wà ní Jeddah ni ó wà Madina ni ó wà lẹ́nu ìgbà tó bá wọlé wà ní ntọ́kùn pé ní ẹ́ẹ́rì eh, àlọ́kù ìsáìdì bíi ìlàrọ̀ wípé níbi tó yẹ kí maka wà ní àwọn táwọn ma tágẹ́tì ní maka cause likely kó wọ́n rí ibi tágẹ́tì eh, mọ́sálásí talkless bí wọ́n ti tágẹ́tì kàábà gangan so ẹ̀rí náà sì ni pé nígbà táwọn sọ̀rọ̀ sọ́lá tó wà ní Medina anabi sọ kó yẹ àwọn sàbí wípé ní má báyìí náà eh, má báyìí náà al-mashriq wal kibla pé láàrin west àti east bìnnìkẹ́ máa fáìndì kibla sí i but àdínsùn ó wà applicable fún ara sorry fún ara madina torí pé kébìlà madina south medina ni kébìlà madina wa kìí ṣe um, yes south madina ni kébìlà wa kìí ṣe north unlike our own case Nigeria kébìlà títí wa ó wà láàrin north east àti north láàrin north east sí north òní tẹ̀gbẹ́ tábà túmọ̀ tábà pé àdínsìn táwọn wí nísìnyí pé má bẹ́ẹ̀ na shamalu shariki ila shamalu òun náà ni sára àwọn circumstantial hadithu eh, táwọn afáàmà ń sọ òun just like wíwà tí yẹn bá ń tí yẹn bá ń tí yẹn bá ń ṣègbọ̀nsẹ̀ tó ń ṣe ara rẹ̀ àpẹẹrẹ ìwòrán fèsì kíbúlà àwọn ọ̀tọ́ náà pé sẹ́rìbù àbúgárìbù tí a bá fẹ́ yàgbẹ́ ní maka ní Medina sọ́rí ìdá kẹfẹ́sì kẹfẹ́sì east tàbí kẹfẹ́sì kẹfẹ́sì west ọ̀tí ẹ̀ bá ṣe níbi ó láìkìlì kọfẹ́sì kọfẹ́sì kíbla so eh, condition ti ti wa ó wà eh, considerable and láti consider ibi tá a wà so nípa kíbílà nísìnyí ibi táwọn tágẹ́tì ni pé at least kátà rí pé a fall between uh, north east sí uh, sí north ibi tí kíbílà ti tó àti tí ó wà nù and as we hope pẹ̀lú ògbọ́n náà ọba so yóò yóò yóò correct it. Um, ọ wá ka ti oòrùn gẹ́gẹ́ báyìí ṣàlàyé pé oòrùn máa ń vary according to bọ́lá bá ṣe ní kí àsopò tó máa rí but eléyìí kò affect kíbílà ntọ́ affect ni timing irun. You know ọ̀ràn chẹ́ǹjì o yálà ó yọ níbi kíni ẹni yóò kò kò chẹ́ǹjì kíbla kíbla kò ní oúnjẹ pẹ̀lú ìyóò eh, ok lára nǹkan tí bífọ̀ kátó dáhùn ilé lára nǹkan táwọn afa àsọpá lè máa kíbla eh, àwọn classical eh, instrument níjọ́hún tí kúránà fi ṣe ni pé ní wà àlàmọ́ tó wọn òbí nájímì tí kúránà wí wọn bí àtàdún pé wọn máa ń lo ìràwọ̀ láti máa mọ ọ̀nà àwọn pèkínní kan ní nájímì kòtòbí kótóbọ́sì star tó wà ní sánmà tó bá pàṣẹkò ó rà pàṣẹkò kínní làwà yìí nísìnyí ó máa ń wá mẹ́ta ni wọ́n ó máa ń wà ní ṣáìdì kọ́mọ́rù òṣùpá wí àìbàtà ti fáǹdì àwọn stars yìí ó indicate north ni àwọn sábà ti mọ ipe ní north ni naturally tá a bá fèsì tí a bá fèsì north àjẹpé ní south wà lẹ́yìn rẹ̀ àjẹ́ pé ní ọ̀tún rẹ̀ ọ̀nà láti jẹ́ east ọ̀nà eh, láti jẹ́ eh, west tí sorry ọ̀tún ó jẹ́ east ọ̀tún rẹ̀ ọ̀tún rẹ̀ ó jẹ́ east yes ọ̀tún rẹ̀ ó jẹ́ north east ẹ̀hẹ́ ṣùgbọ́n àti mọ sẹ́ńtà bá ti mọ area kan at least a lè mọ the other area so ìnáwó ń kí sápẹ̀jú tí a bá ti mọ ibi tí nájú mọ̀ kòtò wà àtùmọ̀ yìí pé ní kíbla wa fall between north east and north ni tàbá le identify north so ó likely ka identify àwọn areas tó kù geographic locations tó kù tàbá ti lè mọ location kan a lè fi eh, mọ èyí tó kù so ibi tá a lè mọ ibi tí kíbla wa tó tó fall sí so in fact àwọn àfa àwọn tó máa ń fi eh, direction atẹ́gùn eruku tátẹ́gùn bá ń fẹ́ tó gbé eruku bá ti ń lọ sí wọn mú àìpé bóyá ibi tí ibi ìlú likely kíbílẹ̀ ò jẹ́ kí ò jẹ́ because majorly àwọn fàtàwọn pé ní gbogbo ibi tí bóyá ewé oko ni o àbí atẹ́gùn ni o ibi tí wọ́n sábà ń darí sí north ni location north ni wọ́n sábà eh, point to sábà ti mọ north a lè mọ location ti ah, tó kù but àwọn àfáàwọn pé ní fún àwọn ẹyẹ náà direction ẹyẹ so a lè lò kọ́kà fi mọ eh, location ni kò ní ṣe mí lẹ́yìn rẹ̀ wípé àbí bóyá yẹ dún àbí bóyá fò yóò ní ṣe bọ́tì wípé naturally wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ apájọ́lá àwọn ẹyẹ bíi gbàgbàgà ṣèṣin ìlànà pẹ̀lú ayé kòtò àbí àbí àwọn dóòfù pé tán bá kọ́kọ́ jáde lákọ̀ọ́kọ́ wọn mostly lè mọ sábà kọ́kọ́ fèsì kíbla ìmí tán bá kọ́kọ́ kó lórí next wọn wọn kọ́kọ́ fèsì kíbla i mean wọn kọ́kọ́ fèsì nọ́ọ̀tì kótó ìkó máa tún change direction wọn so eléyìí ìgbìyànjú àwọn àfa láti study kíbla location sí náà ni ìta ọlọ́ba ní ká lè lò níbẹ̀ kò sí tí ò bọ́ sójú ọ̀nà tẹ̀ lónìí modern technology gẹ́gẹ́ bí compass àtàwọn míì náà so a lè a lè a lè lò ó so àwọn kan máa ń sọ pé níta lo compound dé bóyá ká lo bí abí méjì mẹ́ta àlẹ́ taba taba ti lo méjì àbí taba lo mẹ́ta tí méjì bá tó bá same direction àti pé ní so alẹ́ alẹ́ gbára lé bákan náà àwọn mọ́tàlá tí wọ́n ti kọ́ tipẹ́tipẹ́tipẹ́ ní jọ̀hún jọ̀hún jọ̀hún jọ̀hún jọ̀hún jọ̀hún àbá nípa ilé lo mihrab wọn láti identify eh, kébùlà sọ àwọn yìí nù but nípa wípé ṣé òòrùn máa affect kébùlà bí kò affect kébùlà là kò affect kébùlà ìtọ́tọ́ tọ́nu lè affect ni pé táìmì irun wa so anamisa sábà máa ń sin sọ wọn náà máa ń ṣe láyé rẹ pápá jùlọ àyílà tó fà tó affect jùlọ wọn mẹ́ta pé ní àyílà a rí pé àwọn káyílà nígbà míì níbi twelve uh, thirty nígbà míì yóò fẹ́ di bi one so gbàmí ò lè jù bẹ́ẹ̀ lọ so based lórí bí ọ̀run bá ṣe wọn operate sí bẹ́ẹ̀ náà àwọn yìí náà wọ́n sì máa ń wọ́n change sí wallahu ta'ala alam bisawab wa sallallahu sallam nabiyina muhammadin wa ala alihi wa sahabihi wa sallam rabbana taqabbal minna innaka antas-sami'ul alim wa ighfir lana innaka antal rahim وتب علينا يا مولانا يا رب يا رب العالمين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وارزقنا ما ينفعنا وزدنا علما رب زدنا علما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين